إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي إله فهو المؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله السلام عليكم ورحمه الله وبركاته òní ni ọjọ́ kẹtàdínlógún seventeen oṣù rọjab oṣù keje fourteen thirty seven hijra. yawmul ahad seventeen rajab fourteen thirty seven hijra. bí ó tilẹ̀ já sí pé ohun tí mo sọ ní ìjẹjọ ni pé a padà sí normal talim ṣùgbọ́n ní àárín ọ̀sẹ̀ ó yí padà sí general talim okùnfà rẹ̀ ni pé ní àná tí í ṣe ọjọ́ sábtì òun ni a lérò pé a lọ sí Òṣogbo láti lọ pàdé wòlíì dánwò wòlíì dánwò ẹni tí ó fi rinlẹ̀ pé ọlọ́run ọba ń bá òun sọ̀rọ̀ ó ní wòlíì ni òun ọlọ́run ń bá òun sọ̀rọ̀ àmọ́ òun kì í ṣe ànábì ọlọ́run bákan náà ó ní òun ń gbọ́ ohùn àwọn òkú nínú sàréè ó ní. Allahu sì ti fi abala kan hàn òun nínú ọgbà àlìjẹ́nnà òun sì ti rí abala kan nínú ọgbà náà. ọ̀kan nínú ọmọ ìjọ rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Harun òun lọ wá síbí ní nǹkan bíi ìjẹ̀ẹ́dógún tí a fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. lọ́dọ̀ rẹ̀ náà ni a ti rí nọ́mbà sẹ́kítírì wòlíì náà wò mo pe sẹ́kítírì sẹ́kítírì wòlíì náà wò nǹkan tí ọmọkùnrin yìí fi rinlẹ̀ náà ni sẹ́kítírì fi rinlẹ̀ nígbà náà ni àjọ fẹnukò pé ká lẹ́tà ránṣẹ́ sí wòlíì náà wò. Si nígbà tí a kọ lẹ́tà àwọn onímọ́tò ni mo lọ fún ní lẹ́tà wọ́n sì gba lẹ́tà bóyá ní ọjọ́ Tuesday ni wọ́n gba lẹ́tà tàbí Wednesday. nígbà tí wọ́n gba lẹ́tà wákàtí kan lẹ́yìn ìgbà tí lẹ́tà dé ọwọ́ wọn ni wòlíì ìdánwò fúnra rẹ̀ pè mí a sì jọ sọ̀rọ̀ tó fẹ́ẹ̀ tó wákàtí kan gbáko gbogbo nǹkan tí Harunu àti sẹ́kítírì rẹ̀ tí yóò ń pera rẹ̀ ní àbá ẹgbẹ́. E gbogbo nǹkan tí wọ́n sọ nípa wòlíì ìdánwò náà ni wòlíì ìdánwò fúnra rẹ̀ sọ. àpèlé tí wọn bá tún rántí sọ ló kù gbogbo ẹ̀ ló sọ fún mi ó sì sọ̀rọ̀ nísọ̀rọ̀ bí ẹni pé ká máa yanjú ọ̀rọ̀ lọ lórí fóònù mo sì ní rárá. ohun tí ọmọ àjọ yín sọ tẹ́yìn náà sì sọ ni pé láti bí ọgbọ̀n ọdún tọ́lọ́run ti pè yín ṣiṣẹ́ yìí lẹ́tí máa sọ káàkiri pé ẹni tó bá fẹ́ já yín níyàn kó bọ́ síta kí ẹjọ́ fi èpè yanjú ẹ̀. nígbà tẹ́ ẹ ti wá rí ẹni tó lè pò yín lójú báyìí ẹ má wulẹ̀ jẹ́ kí á dènà pẹnu ẹ jẹ́ ká mú ọjọ́ tí a jọ pàdé ẹ jẹ́ ká mú ọjọ́ tá a jọ pàdé ó sì ní kò burú ní ọjọ́ tèmi àti ẹjọ́ ń sọ̀rọ̀ yẹn bóyá ọjọ́ ọjọ́ bíi Thursday Thursday ti yọpa one ó ní òun ó ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn alálàáfà ìjọ òun ọjọ́ táwọn bá mú àwọn ó jẹ́ kí n gbọ́ wọ́n ṣèpàdé àbọ̀pàdé wọn ni pé sátọ̀dé ọjọ́ mẹ́wàá ọjọ́ náà tí í ṣe sátọ̀dé àná òun ni àwọn mú mo sì ní òbúrú àmọ́ nígbà tí ọjọ́ kù díẹ̀ tí ó pè é ìyẹn ní àárín ọ̀sẹ̀ tí a lò lọ yìí mo wá pe sẹ́kítírì padà pé ó yẹ ká ti mọ ibi tí à ń bọ̀ nílùú Òṣogbo nígbà tá a ti mọjọ́ tá a ti mọ àkókò ibìkan sálá jókòó sí tá a fi jọ sọ bá fẹ́ sọ sẹ́kítírì ó ní òun ó fún mi ní èsì láìpẹ́ nígbà tó tún di ní ọjọ́ kejì mo tún pè é ó ní tó bá di lálẹ́ òun ó fún mi ní èsì nígbà tó bá di ní alẹ́ tí í ṣe ọjọ́ Thursday alẹ́ ọjọ́ Thursday ó ní wọ́n ti fa ọ̀rọ̀ yẹn lé kọ́mítì ìjọ lọ́wọ́ kọ́mítì kan tí wọ́n fà kalẹ̀ lórí ẹ̀ ó ní wọ́n á pè mí láìpẹ́ mo sì ní òbúrú bó ṣe di àsìkò tá a fẹ́ kí ìṣáì ni ẹnìkan pè mí lórúkọ kọ́mítì wòlíì ìdánwò ó sì ń sọ fún mi pé. Pe kí n kọ́kọ́ lọ gbà pé ọjọ́ sátọ̀dé yẹn lè wọ́ọ̀kì mọ́ àti pé àwọn tí wọ́n fún mi ní ọjọ́ lọ́dọ̀ ara wọn ni wọ́n ti fún mi ní ọjọ́ o lẹ́yìn náà ìlànà bí mo ṣe mú lẹ́tà wá tá a fi rán onímọ́tò ó bu àwọn gẹ́gẹ́ bí ìjọ. PO box number òní kí n fi ránṣẹ́ ah, mo ní tá a bá ṣẹ̀ṣẹ̀ ń lo PO box yóò mọ̀ pẹ́ àti pé èèyàn mélòó ló ń lo PO box mọ́ lásìkò tá a wà yìí. handset ti gbaṣẹ́ lọ́wọ́ PO box íńtánẹ́ẹ̀tì ti gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ àwọn èèyàn ń sẹ́ndí dọ́kúmẹ́ǹtì tó tó tirẹ́là kó wọ́n ń sẹ̀ǹdì ẹ̀ lórí nẹ́ẹ̀tì síra wọn ẹ ṣe fẹ́ kan jẹ́ kí a kẹ́ ẹ fi ránṣẹ́ bá a ṣe fi ránṣẹ́ sí onírara ọ̀dà ẹ fi ránṣẹ́ túrú ansẹ̀tì ńgbà náà onírara mo fẹ́ ṣàlùwà láì ṣáì ní ìpè yẹn wọlé lẹ́mi ṣe pa ansẹ̀tì nìyẹn nígbà tá a wá kírun tán mọ́sálásí ní Basọ̀run mo wá jù sáwọn jàmáà pé ẹ dákun àwọn wòlíì dán wò yìí ọ̀rọ̀ wọn ò yé mi o wọ́n ní lọ wá PO box wá àwọn ò sì ní PO box agbárí ńgbà kan tẹ́bárántí agba PO box rí ńgbà kan àmọ́ ńgbà tí mo rí pé òun gbèsè ni wọ́n ẹ̀ẹ́mẹ́lò sí là lẹ́tà wọ́n ní ká máa mú twenty thousand twenty five thousand wá lọ́dọọdún a sì lè mẹ́gbàá lẹ́tà márùn-ún kó lé ọdún bá a sì gbàgbé wọn sẹ́gbẹ̀ẹ́ kan gbogbo lẹ́tà tá a sì ń kọ láti hand by hand là ń kọ ó àdógún PO box ta ló wá ní PO box inú yín o ẹnìkan kan sọ pé ní nígbà máa fi délé mo ti aronú kan pé ẹ̀gbọ́n náà tí wọn bá lè mú lẹ́tà lọ sí ìdíkọ̀ táwa bá sì ran òdìdí yẹn sí wọn pé lẹ́tà tẹ fẹ́ wa ń bí mo ṣe pe nọ́mbà yẹn nìyẹn alagba ẹjẹ́ aràn yẹn wá ẹbí Òṣogbo ni ẹjẹ́ aràn yẹn wá kọ́ wa gba lẹ́tà tẹ́ ẹ bá ti tóbi ju ẹni tó lè fún onímọ́tò ní lẹ́tà lọ àwòrán yẹn wá láti wá gba lẹ́tà à ọlọ́wà òkè mo ní ṣé ká máa rán wọn bọ̀ ní àárọ̀ ọ̀la à ó ní kò tiẹ̀ wulẹ̀ tí ì gángan lẹ̀ ó ní òtí lẹ́tà ńlẹ̀ ó ní báwọn bá tiẹ̀ kọ lẹ́tà gan-an ọlọ́jọ́ sátọ̀dé táwọn kọ́kọ́ mú un làwọn làwọn tiẹ̀ fẹ́ kọ lẹ́tà ọ̀hún ọ̀dà tẹ́ ẹ bá ti kọ lẹ́tà yín gbà náà sátọ̀dé ẹ pè mí o títí tí a fi sùn mọ̀júmọ́ yìí èèyàn rí ìpè wọn gbà o èèyàn rí ìpè àwọn ará Òṣogbo gbà níwà padà pé wọ́n tó bá di nírọ̀lẹ́ kò sẹ́ ti kọ lẹ́tà tán o ìdí nìyẹn tá a fi lọ sí Òṣogbo mọ́ ní àná tó kò tí ì ní kókó. irú àwọn ọ̀rọ̀ báyìí pèníjà ló jẹ́ fún àwọn àbá súnà láti ṣe àlàyé fún àwọn èèyàn nígbàkigbà tí àwọn asòkùnsẹ́sìn bá fẹ́ máa sọ òkùnsẹ́sìn ká ṣàlàyé fún wọn sọ̀rọ̀ rí bẹ́ẹ̀ tàbí ò rí bẹ́ẹ̀ káwọn èèyàn wà aláàbàsí rọ̀tìn káwọn èèyàn rí òkodoro kí wọ́n rí àrídájú ọ̀rọ̀ gangan. níwọ̀n àgbà tọrọ tí ò tí ì lójútùú mo wá rí i pé káwulẹ̀ ṣe ìdánilẹ́kọ̀ọ́ tí ó tún jẹ́ àkànṣe alápapọ̀ bí irú eléyìí ká ṣe é nítorí pé kì í ṣe òun nìkan ló kúkú ń sọ bẹ́ẹ̀ nílùú Ìbàdàn yìí àwọn tí ń sọ bẹ́ẹ̀ pọ̀ àwọn tí ń sọ pé ọlọ́run bá wọn sọ àwọn àwọn tí ń sọ pé ọlọ́run bá àwọn náà sọ̀rọ̀ wọ́n pọ̀ mo ti sọ ìgbà tí mo lọ ṣàbẹ̀wò sí sheu shafawudeen ní mọ́sífàlà sheu shafawudeen ní ẹ̀gbọ́n fún ẹnjìnìá sábìtù tó ń pèrè ẹ̀ ní rasulu shafa ẹ̀gbọ́n ń pèrè ẹ̀ ní sheu shafa àbúrò ń pèrè ẹ̀ ní rasulu shafa nígbà tí mo lọ ṣe àbẹ̀wò sí Shehu Shafau ní ọ̀nà Masfala òun náà kúkú sọ wájú mi pé ọlọ́run bòun sọ̀rọ̀ mo ní ọ̀dà ọ̀rọ̀ tó lọ́n bá Muhammadu sọ sallallahu alaihi wasallam àárín kà nínú tírà ọ̀rọ̀ tó lọ́n bá yìí náà sọ níbo lẹ́ ń kọ́ sí ó láwọn ń kọ́ jọ ó ní kódà kọ́ńbọ́ọ̀dù kan ó ti kún ó ní kọ́ńbọ́ọ̀dù kejì làwọn ń làwọn ń kọ lọ́wọ́ mo ní bó wá ní ti ẹnjìnìá sábìtù ṣe jẹ́ à ó ní ẹnjìnìá sábìtù tí mo wọ òun láàbúrò òun ni ó ní ó lu jìbìtì fóun ni ó ní torí kó kàwé ó lóun ò ka nǹkan kan tòun o ó lóun ò ka nǹkan kan ó ní òun gangan lọ́lọ́run ń pèsè iṣẹ́ yìí òun wá máa lò ó nínú iṣẹ́ ìránṣẹ́ náà ó ní bó ṣe fẹ́ hijack ẹ̀ mọ́ ń lọ́wọ́ nu nítorí pé òun kàwé ó ní sí mo ní pé jàǹbá ló ṣe wọn. gbólóhùn ṣe mo rí pé jàǹbá ló ṣeun bí ìgbà tí ọlọ́tí bá kọ original sinap ni ní ẹ̀ bá kọ original sinap sinap wo lójú original lọ́dọ̀ ọlọ́run àti fẹ́ẹ̀kì rẹ̀ àti original rẹ̀ èwo ni ò ní jẹ́yà nígbà tá a sì lọ bá igi ní asábìtù náà lé òun lo fọmúlà dọ́ọ̀jì ẹ̀ fún wa ọ̀fẹsẹ̀fẹ́ ọwọ́ asẹ́ẹ̀tì kọ́mítì kan kalẹ̀ pé àwọn ni kí n bá sọ̀rọ̀ ọlá pé àdàmà nígbà tá à ń lọ bá ló jẹ torí pé ó pàdé wa lójú ọ̀nà òun ti suspect káwa ni but èmi kàn ń rò pé ṣé kìí ṣẹni iná ń pè ní ìjìnlẹ̀ aṣáájú tó wà ní jíìpù yìí ẹgbẹ́ wa gan lọ́gbà kọjá nígbà tá a dé tòsí ọ̀dọ̀ rẹ̀ tán ó ń fi fóònù mọ́nítọ̀rìn wa bá a ṣe ń dé ìyànà chọ́ọ̀ṣì àsọfúnpá ti débẹ̀ bá a ṣe dé bí nìkan aláàtí débẹ̀ so bó ṣe gbọ́ pé a ti débẹ̀ tòsí wákàgáyé bó ṣe kó lẹ́nu ó sì gba ẹgbẹ́ wa kọjá ńgbà tá a dọ́dọ̀ tiẹ̀ náà òun náà kú sọ pé òun ọlọ́run bóun sọ̀rọ̀ kódà ó kọ díẹ̀ nu ti ọlọ́run bóun sọ ó kọ sínú ìwé tó pè ní the journey so far ìmọ̀ ọ̀rọ̀ kan tó tó kọ síbẹ̀ bóyá thirty eight thirty eight years of Shafauddin the journey so far ló pè ìwé yẹn wọ́n fún wọ́n fún mi nígbè gẹ́gẹ́ bí complimentary copy kún fún mi bẹ́ẹ̀ mo ti rí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó ní ọlọ́run bóun sọ so àwọn ọ̀rọ̀ wúrowúro náà lọ́kọ́ bẹ́ẹ̀ o ilẹ̀rọ̀ òun náà jókòó sínú igbó kan ní ọ̀nà Ògùn state ń bẹ̀wò òun náà lọ́lọ́run bóun sọ̀rọ̀ àwọn náà wọ́n ti kọ àlà ilẹ̀rọ̀ wọ́n ti kọ́ kọjáde ẹnìkan ṣe photocopy wá fún mi. ọ na-akọ orisi gburu gburu ochie na ọ na-akọ ọbẹ isikiru adegede ọ na-akọkọlọ mbụ nsọrọ awa awu na adibike ọ na-akọkọlọ mbụ nsọrọ awa shamasha adị nkanka awa na-asọbe sedekpe awọn ti nsọkọlọ mbụ awọn sọrọ yi wọn ti kìí ṣe wòlíì dánwò nìkan bó tilẹ̀ gà sí pé wòlíì dánwò ń fi rinlẹ̀ fún mi pé ní gbogbo ayé ìhun ò tí ì rí wòlíì kankan míì lẹ́yìn ìhun kò sì sẹ́ni tó lè kòun lójú àfi ẹni tó bá tún jẹ́ wòlíì lójú ẹsẹ̀ mo ti sọ fún pé wòlíì lèmi náà nbọ ti gasi pé wòlíì ló lè pọ̀ lójú wòlíì náà ni èmi náà yá kájọ wá pàdé lókù. àwùjọ wa ìbùkátà sí ẹ̀kọ́ tó yẹ kóró nípa ọ̀rọ̀ àkìdá àwọn èèyàn ń fi ẹ̀sùn kàn wá pé àwa ṣọ̀kan ṣùgbọ́n tí ó jẹ́ kí ṣọ̀kan rọrùn àwọn gan ò ṣe é wọn ò mọ tí ń ba ẹ̀sìn jẹ́ ònkàlùkù kàṣà kasa sọ pé nsọrọ naanị. ń sọ̀rọ̀ náà ni ṣé ẹ wulẹ̀ gbogbo ìránṣẹ́ wọn gbogbo olùṣọ́àgùtàn wọn gbogbo wòlíì wọn lọ́lọ́mọ kéésì fúnṣẹ́ ìránṣẹ́ èdè táwọn náà máa ń lò nù pé ọlọ́run sí iṣẹ́ yìí èyí wòlíì ìdánwò yìí ṣọ́ọ̀ṣì tí ẹ̀gbọ́n ó nínú ṣọ́ọ̀ṣì gan ni ọlọ́run ti pè òun fún iṣẹ́ ìrànṣẹ́ Islam àwọn tó wá jẹ́ kókó kókó kókó nínú ọ̀rọ̀ rẹ̀ tá a fẹ́ yanjú àti ọ̀rọ̀ ẹlòmíì tó bá tún tà bẹ́ẹ̀ ló tún wá mú mi pìpìà àwọn nǹkan tá a fẹ́ kà lónìí tàbí láti òní lọ torí yóò gbà wá ní yóò gbà wá ní ọ̀sẹ̀ mẹ́rin àbọ̀sẹ̀ márùn-ún sókè. So ká tó lè ka gbogbo àwọn nǹkan tí mo kọ sílẹ̀ ìtàn lẹ́yìn tó ga sí pé tá a bá lọ sí Ògbómọ̀ ẹ̀ tá a bá lọ sí Òṣogbo gan-an a lè má láǹfààní àti ka gbogbo ẹ̀ tán tá a kàn mú kókó jáde ń bẹ̀. bí ọ̀rọ̀ náà ṣe wá já sí pàjáwìrì àti a bá wo àwa tá a níwèé lọ́wọ́ nọ́mbà yẹn ò tò tẹ̀léra wọn from one to the last so màá máa sọ bí tá a bá fẹ́ kà fún wa ń bẹ̀ ni mo ṣe ní segment by segment ni mo dú kọ̀ọ̀kan dá dúró tọ́pìkì kankan dá dúró bíi tọ́pìkì bíi márùn sí mẹ́fà ló wà ń bẹ̀ so tọ́pìkì kankan dá dúró lọ́tọ̀ọ̀tọ̀ ni so fún àwa tá a bá mú ìwé ìlọ́wọ́ ibi tá a kọ́kọ́ fẹ́ kà a kọ́kọ́ fẹ́ yanjú ta ni wòlíì.